abẹ́lọ́wọ́ba ó ṣe oṣù náà ní oṣù àlùbáríkà oṣù ìdùnnú oṣù fọkànbalẹ̀ ìkọlọ́wọ́ba ṣe oṣù Ramadan ó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. ẹgẹ́ bí oṣù Ramadan kò ṣe di méjì lónìí pẹ̀lú ìkọlọ́wọ́ba a máa láǹfààní láti máa bára wa sọ̀rọ̀ ọlọ́run tíra tí a fi ṣe àkòrí ètí ọ̀jẹ̀ akọ́nimọ̀nà wa ó ní ad-durus Ramadaniyya àwọn ẹ̀kọ́ ètò ni wọ́n ṣe pẹ̀lú oṣù Ramadan ẹ̀kọ́ talakọ̀kọ́ àti tẹ́lẹ̀ kejì àápapọ̀ àjẹ́ pé àkọlé ẹ̀kọ́ tòní fọ́dùlù ṣáàrì Ramadan ọlá ọlà ẹ̀san tó tóbi ètí ń bẹ fún oṣù Ramadan lẹ́yìn tábà ti àgbéyẹ̀wò eléyìí tán àwọ̀ <clears throat> tó síbi àdáàbò síyá àwọn ẹ̀kọ́ yáàyè wo ńlọ ẹ̀kọ́ máa bẹ lára mùsùlùmí ètò jẹ́ olùgbàwẹ̀ fún ọlọ́run lákọ̀ọ́kọ́ náà nínú Suratul Baqara ọlọ́run bàbá àlekè ọlá ọ̀pá wa láṣẹ níbẹ̀ pé yá ayyuhal ladina amanu ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ lódodo kutiba alaykumus siyam àwẹ̀ gbígbà wọ́n ṣe ní ọ̀ranyàn fún yín kama kutiba alal ladina min qablikum gẹ́gẹ́ bí wọ́n ṣe ti lọ́ranyàn fáwọn ẹ̀dá àwọn ìjọ tí wọ́n ṣíwájú yín ààwẹ̀ tọ́lọ́run ní kágbà kìí ṣe pé ọlọ́run fẹ́ fi àjẹ wá kọ́ kìí ṣe pọ́lọ́run ó fẹ́ fi ògbẹ́gbẹ́ wá kìí ṣe pọ́lọ́run ó fẹ́ tèmi pa wá lásán bí kò ṣe wípé àpọ́nsùn lọ́ọ́rín tààrẹ òní ń lọ̀ fún un ara alẹ́ yìí ọ̀kan náà alẹ́ tààrà rẹ̀ òní wọ́n ń lọ̀ fún un àti nítorí ẹnìkọ̀ọ̀kan wa lọ́lọ́run bá ti pa wá láṣẹ bí gba àwẹ̀ nínú oṣù Ramadan ìdí pàtàkì ni pé la'allakum tattaqun kẹ́lẹ́ bá jẹ́ tó ṣe wípé yọ bẹ̀rù ọlọ́run oṣù Ramadan náà ó ti wá wọlé ó ti wọlé bá ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala àyùwà fíkọ̀nà jami'an lisiyami kọ́lọ́n bá kó fi àti kọ̀ǹgẹ́rẹ́ láti lè gba àwẹ̀ náà wa kọ́lọ́n kó ṣe náfìlà òru Ramadan kó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa wọlé àmàlẹ̀ sọ́ọ̀lẹ̀ fèfè iṣẹ́ rẹ̀ ọlọ́run fi rọ̀ wá lọ́rùn nínú oṣù Ramadan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdé ló ti wá látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam léyìí tó ń ṣe àfimúlẹ̀ ọlá èyí tó tóbi ètí ń bẹ fún oṣù Ramadan àti ẹ̀san rẹ̀ ẹ̀sán iṣẹ́ rẹ̀ tí ń bẹ́nu rẹ̀ léyìí tó ṣe wípé kò lẹ́gbẹ́ ẹjá wo bẹ́ẹ̀ nu àwọn àhàdíìsì ń á wà fa àwọn ẹ̀kọ́ ọbẹ̀ á fà á jáde lẹ́yìn náà á wà mórílẹ́dì àdáàbò síyàm àwọn ẹ̀kọ́ yáàyè ètò ẹ̀kọ́ máa bẹ lára ẹ̀mí sí ọ̀ngbàwẹ̀ àdìsí aláwọ̀kọ́ àrìnbùkọ́rí àrìnbùmùsùlùmí àwọn méjì gbà látọ̀dọ̀ Abu Hurairah ọlọ́ọ̀bà kí ọba nìyẹn sí i. àní nàbíyí sallallahu alayhi wa sallam annahu qala àdéhùn yìí òjíṣẹ́ ọlọ́run ọba ọgbà látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ọba àlejò ọlá Allahu azza wa jalla kullu amali ibni Adama lahu illa as-siyama fa na ọlọ́ni gbogbo sẹ́ẹ̀rì pátá èyí tó máa nẹ́bí ádámà ti bá ń ṣe gbogbo sẹ́hùn pátá ti ẹ̀mí irun ni zaka ni gbogbo sẹ́ẹ̀rí tó ṣe dáadáa tó ṣe sọ́ládùúgbò dáadáa tó ṣe sáwọn òde rẹ̀ okùn ìbí etí òjò ọjà látọwọ́ omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore ó lọ amadu ibn ádámà láwù gbogbo iṣẹ́ tó máa nẹ́bí ádámà bá ṣe pátá tí ẹ̀mí ṣe ìlà fìyàmà àyàfi àwẹ̀ nìkan fàínà ò lé torípé dájúdájú àwẹ̀ tẹ́rí hùn ìwọ̀n ọlọ́run ọba ní í ṣe wà ní àjèjì yìí ọlọ́run ní fúnra òun ọlọ́run lòun san aláwẹ̀ lẹ́sàn wọ́n sì yá àrùn jóná àwẹ̀ gbígbà tẹ́rí hùn jóná tún gàgà ntí ọkọ̀ bí ẹni tí ò ní jẹ́ ò lè dá ìṣẹ̀lẹ̀ ntí ọkọ̀ dín ní sẹ́yìn òfin ní wọ iná tó bá jẹ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù wọ́n fi yá àmùjọ náà ìṣọ́ ó ní àwẹ̀ gbígbà ńlọ́jọ́ o. fàyídà káàní àtọ́wòmù àhádékùn fàlà yẹ́rùfù yàwó mẹ́yìdìn wọ́là yẹ́sùkọ́. ẹni bá wá ń gbàwẹ̀ lọ́wọ́ àwọn ọjọ́ tó fi ń gbàwẹ̀ fàlà yàwó mẹ́yìdìn ọ̀rọ̀ kọ̀bákùn pé mẹ́jọ tẹnu rẹ̀ jáde ìmọ̀ akọ́ pa obìnrin la kódà kó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ kó gbọ́dọ̀ ṣẹlẹ̀ látìgbà tó ti gbààwẹ̀ lọ́wọ́ wàhálà yàtọ̀ àlẹ́ tí bá ń gbààwẹ̀ lọ́wọ́ onítọ̀run kò gbọ́dọ̀ máa pariwo káàkiri ilé olóhùn rẹ̀ á lò fún ni à lágbájá náà ni tó sì ń gbààwẹ̀ ànábì ní wàhálà yàtọ̀ ẹ̀ tí bá ń gbààwẹ̀ lọ́wọ́ onítọ̀run kò gbọ́dọ̀ máa pariwo fàyínsà láwù ahàdì kódà bí ẹnìkan bá bu tí a yọ owó rẹ̀ onímútínrín ẹlẹ́sẹ̀ gbígbẹ onímúgòfìhàn fàyínsà láwù bá ẹni tí ń gbàwẹ̀ lọ́wọ́ a ò kọ́ sáláwù àìbẹ́ẹ̀ bá wọ̀ dìmú ọfẹ́ bá wọ ọfẹ́ bá jà ọkọ̀ ẹ̀ láyà ọ̀pẹ́ yá فإن تابه أحد أو قاتله فليكن ẹgbẹ́ tí aláwẹ̀ tó máa ń tí ń ṣe gbólóhùn tí kọjá jáde lẹ́nu rẹ̀ ni pé ìdínímọ̀rọ̀ òun sọ inú ni èmi tó rí aláwẹ̀ ìnìmọ̀ jẹ́ bí ìbá sáwẹ̀ tí mò ń gbà ni ọ̀bá mọ̀ pọ̀ kò yàn lọ́nà ṣùgbọ́n torí àwẹ̀ tí mò ń gbà mo ti yá fi rẹ̀ wọ́lẹ̀dì nafsu muhammed ndíyàdé òṣìṣẹ́ báwọn bá anábìwá muhammed sallallahu alayhi wa sallam olóhùn kí ọlọ́run ọba ọba tí ẹ̀mí òun Muhammad ti ń bẹ lọ́wọ́ rẹ̀ òun fi gbóra lórí kíni làkọ̀ọ́lẹ́ òfò fami sọ ìmì ọkọ̀ ìyá bùnrin lọ́lọ́ ìyá òmìnirí ìyá àmàtìmọ̀ rí ìlúmísìkì òórùn ètí máa ń jáde látẹnu aláàwẹ̀ léyìí tó ṣe pé akórira rẹ̀ ẹni tó òórùn jáde lẹ́nu rẹ̀ gángan òǹgá ó kórira rẹ̀ kámẹ́tẹ̀ wàá ẹni tó ṣe pé ọgbọ́ òórùn láti nà aláwẹ̀ bóòrùn ẹ̀nà aláwẹ̀ bí ó ṣe dáhùn ọ́pìyàbọ̀ ìndàlọ́ òórùn ó dùn pọ̀ ó dáa pọ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ gbé dàríkì àmà mìíràn ìrìnsì kódà òórùn ó yáàyè ó dára ju òórùn lọ́fíńdà àlùmísù lọ. wàlìsọ́yìn ní farahàtàn ayọ̀ méjì ìdùnnú méjì òní bẹ́ẹ̀ fún aláwẹ̀ ìdùn méjèèjì yìí ìyá fúrọ̀hìn òun náà yóò yayọ̀ méjì yóò dunnú lórí ẹ̀ méjì orí àkọ́kọ́ ìdá àfọ̀rọ̀ bọ́láwẹ̀ bá gbáwẹ̀ kó yọrí àwẹ̀ rẹ̀ táwẹ̀ parí fọ́rẹ̀ àdùsẹ́fẹ́rẹ́ inú rẹ̀ ó dùn pé àsìkò sínú ó ti tó inú rẹ̀ ó dùn pé àwẹ̀ Ramadan ti lọ ọlọ́run ṣeun àwọn tó dé wọ̀ ó ti dẹ̀ tọ́. yóò yọnu sí àtùgbà tó bá fẹ́ràn ṣe mi. wáyé dá lápẹ̀yà o tó bá tún wá bọ́nà wọn bá rẹ̀ pàdé lọ́jọ́ gbéńdé àlùkìyàmà fárí àbẹ̀fọ́ omi inú rẹ̀ ó dùn ayọ̀ rẹ̀ ó kún látàrí wípé ni ó láǹfààní láti gba àwẹ̀ nígbà tí ń bẹ nílé ayé àdìsí Imam àti Muslim àwọn ní àgbà wà ó. à ń bọ̀ wá ṣe àtúpalẹ̀ àwọn àǹfààní èyí tí ń bẹ nínú àwọn àhàdíìsì yìí àdíìsì míì Imam Bukhari àwọn ni wọ́n gbà wá òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé as-siyamu junnah fa idha kana ahadukum sa'iman fala yarfuth wala yajhal wa in imru'un qatalahu aw shatamahu inni sa'imun òjíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam ó ní àtìyàm àwẹ̀tẹ́ ríhùn júnà ní odidi ìṣọ́ ńlọ́jẹ́ júnà ní odidi ààbò ńlọ́jẹ́ júnà ní odidi ohun tí ó wìkọ́ọ̀yà ìṣọ́ ààbò ńlá rẹ̀ ńlọ́jẹ́ yẹn ni pé dé èèyàn kò ní iná ọlọ́run yọ kọ́dún yẹn fún bí àwọn ìwà tí ò da àwọn ìwà tí ò tọ́ fàyídà kàánà àdìkùn sọ ìmọ̀ tabaarẹ nìkan nù ní tí bá ń gbààwẹ̀ níjọ́ tí ń gbààwẹ̀ ń fàdà yàrfọ̀ ọ̀rọ̀ kọ̀bákùngbé wọ́n jọ jáde lẹ́nu rẹ̀ ìyàwó rẹ̀ wọ́n lọ bá láṣepọ̀ má fọ́ pa lára wàlà yẹ́jẹ̀ àlù ìwọ òmùgọ̀ má wù síyàn má dìínú sẹ́nì kankan kódà wàyí ni mo rò nǹkan ọ́ sáláwù bàbá rí ọmọ nìyẹn kan tó fẹ́ bọ́ ọjà tó sì ń gbáwẹ̀ àwòṣà támáwù àbótí ẹ̀bẹ̀rẹ̀ sí ní bú ọ fàlìyàpọ̀ má bù padà ọ má bàjá ọ nítí kọ́ sọ ni pé èmi sọ imú aláwẹ̀ nínú. wálẹ̀dì nafsi ìlúyàdì mọ́fọ́lọ́nsẹ́nì ní bẹ lọ́wọ́ rẹ̀ ní ìbúra làkọ́lù fúnfàmì sọ imú òórùn ètí máa ń jáde lẹ́nu aláwẹ̀ òórùn yìí kìí ṣe láti di ẹnu ìní tí ń jáde láti di agbẹ̀dù láti inú ọkàn rẹ̀ torí pé ikùn ọ́ sáfo kò sí jíjẹ kò sí mímu ìdí nu tó fi jẹ́ wípé òórùn tí ọ̀dà ó ń ti bẹ̀ẹ́ jáde kò túmọ̀ sí wípé ìfẹ́ kí kàlùfù ẹnu mi òórùn tí ń bẹ lẹ́nu mi ìfẹ́ kó bọ́ torí bẹ́ẹ̀ lò fi wá ní rorin rárá èèyàn lè rorin bó tilẹ̀ jẹ́ pé ẹnu àwọn àfọwòkò lórí àkókò wo tàbí irú orin wo ilẹ̀ yẹn lè rùn ní àgbáńgbá àwẹ̀ lọ́wọ́ èyí tó tẹ̀wọ̀n jù ní wípé kò sí orin tá a lè rùn kò sì sí àkókò èyí tá a lè rùn yálà orin bíbẹ ni àìbẹ́ẹ̀ ti ẹ̀kọ́ orin tó tutù ni àsìkò ìyálẹ̀ta àbí ọ̀sán pàkánì àbí lọ́wọ́ àṣálẹ́ àbí nírọ̀lẹ́ kò sí àsìkò tí a láǹfààní láti lè rìn orin torí pé òṣìṣẹ́ náà bá sallallahu alaihi wa sallam tí màmá Aisha radiyallahu anha bí wọ́n ṣe sọ wọ́n tànà bí bá wọlé báyìí àkọ́kọ́ tí máa ṣe ni pé yóò ti orin rẹ̀ yóò ti lọ ẹnu ó sì máa ń fọ ẹnu yẹn ni pé kéèyàn ọkọ yín kò ní kí kò ní kí kàlóò ìyẹn òórùn ti ń bẹ lẹ́nu aláwẹ̀ kò ní ó ṣíbọ́ yẹn ni pé oníṣẹ́ ọlọ́run bá sọ́nà bá wọn àléyìn wasalam ọ̀n sọ fánà àdéhìí pé àníṣẹ́ òórùn ti máa ń jáde lẹ́nu aláwẹ̀ ọ̀dà àpọ̀ lọ́dọ̀ ọlọ́run ju òórùn lọ́fíńdà àlùmísì lọ yàkóòlù lọ anábì fún wa mú àdéhìí pa wá pé ọlọ́run bọ́ ọba àlékè ọlá ọ̀n sọ nípa ẹni tó gbáwẹ̀ pé Yesu ta'amahu wa sharabahu wa shahwatahu so di pe ngbawe on de to ye ko je o pati ko je wa sharabahu awon kan mi mu to ye ko mu o pati ko mu wa shahwatahu to de je badon re o nrin nbe o gbe gbogbo e jule min ajli nitori emi a ah asiyam li anise awe tòun ọlọ́run ní í ṣe wà á ní àjèjì bí yìí ọlọ́run ní fúnra òun ọlọ́run lòun ó sì san aláàwẹ̀ lẹ́sàn-án wọ̀lẹ̀ hasanatu bí a ń ṣeré àmàlíyà ẹ̀ ń bá ṣe dáadáa kan fọlọ́n yàtọ̀ sínú Ramadan dáadáa kan tíyàn bá ṣe mẹ́wàá lọ́nà bó fi ṣe ìdápadà orí fún onítọ̀ nínú hadith mi òjíṣẹ́ láwọn bá sallallahu alaihi wa sallam sọ pé man sama ramadana imanan wa ihtisaban gbósọ̀rọ̀ láwùn náà tàkọ́dà màdàmì ẹ̀ ń bá rọ́jú ẹ̀ ń bá ṣe faradà tó gbà wẹ̀ Ramadan tó gbà ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ó gbà imanan torí ìgbàgbọ́ tó kún kẹ́kẹ́ èyí tó ní nínú ọlọ́run wàhísáábà ọgbà àwẹ̀ Ramadan náà lẹ́yìn tí ń wá kọ́nà kọ́ba fi ẹ̀san rẹ̀ kọ́ba fi pamọ́ kọ́ba tọ́jú rẹ̀ ẹ má ṣe pé àníyàn ti gbà àwẹ̀ ni gbófinró láwùjọ náà kákọ́ dàmà mí dáńdé àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú ọlọ́run ṣetán láti darí láti darí ẹ̀ṣẹ̀ mi láti dàjú. àbíkì yìí Imam Bukhari àwọn ni wọ́n gbà wá nínú àdìsí míì ètò náà tún dá lórí ọlá tó tóbi ètí ń bẹ fún àwẹ̀ Ramadan òṣìṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam sọ́ńdẹ̀ pé idha kana awwalu laylatin min shahri Ramadan sufidati shayatin wa maradatil jinni wa ghulliqat abwabun nar falam yuftah minha babun wa futihat abwabul jannah. ولم يغلق منها باب وينادي مناد كل ليلة يا بادي الخير أقبل ويا بادي الشر أقصر ولله أنتقوا من النار وذلك كل ليلة حديث لي إمام الترمذي أو النبوة أتبابا àti من سنن ابن ماجه àdìsí yìí ọ̀nbẹ̀ǹbẹ̀ bákan náà bàbá wa Albani ọlọ́mbanìkẹ́ bàbá wọ́n ní àdìsí yìí hadithun hasan oníṣe yẹnni pé àdìsí ti pé májẹ̀mú mẹ́rin àtààbọ̀ tí àdìsí tó fi lè jẹ́ sọ̀hìn ààbọ̀ ọbẹ̀rún ní òjò ọjọ́ sọ̀hìn òtàn tó fi ń jẹ́ àdìsí hasan yẹnni pé májẹ̀mú tá a fi lè fi àdìsí ní ọ̀rọ̀ tó dáa tá a lè fi ṣẹ̀rí ọ̀nbẹ nínú hadithi yìí kí ni tuma hadithi náà ojútọ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé idha kana awwal laylatin min shahr Ramadan tó bá di pé òru àkọ́kọ́ nínú oṣù Ramadan tóru ń bá fẹsẹ̀ sílẹ̀ báyìí yẹnni pé tí òru alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan bóru ń bá ti ń ru àwọn ìṣẹ̀lẹ̀ kan yóò ṣẹlẹ̀ àwa lè fura mọ́ àtúnṣe ṣe kán fura na àwọn ìṣẹ̀lẹ̀ náà sòfídà ti ṣẹ̀yàtín àwọn èṣù èèyàn bí èṣù èṣù bí èèyàn àti èṣù àtàwọn ọmọ ogun ọ̀rọ̀ sòfídà wọ́n lè wọ́n ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ wà má rárá kìrìjì ni àtàwọn àǹjànú tí wọ́n jẹ́ abo orí funfun ẹ̀dá ọlọ́run ní kí wọ́n gbé wọn lò wàgò lẹ́kọ̀ọ́ àbùwáàbù náà ilẹ̀kùn náà gbogbo ilẹ̀kùn náà pátá o ni wọ́n ti wọ́n ti pa bán ọ̀là ní òkè àmì àbáàbọ̀ nù bó ti ẹ̀ ṣe lẹ̀kùn ẹyọ kan nínú ilẹ̀kùn náà wọn ò ní í fi ilẹ̀ wọ̀fù tí a ta àbùwáàbù lìjànà àwọn ilẹ̀kùn àlìjànà onú òdìṣú sílẹ̀ ọ̀là ní òkè àmì àbáàbọ̀ nù bó ti ẹ̀ ṣe lẹ̀kùn ẹyọ kan nínú rẹ̀ wọn ò ní í ṣe ilẹ̀ wọn ò ní í ti pa o gbogbo olè àgbélé olè kan lọ jẹ́ náà pátá olùyọ́ wà ní ìdìbà. wàyí náà di mọ̀nàádìn ẹnìkan ọmọ wa lọ́gbọ́n yóò máa pariwo òǹlà lẹ́yìnlá ní gbogbo òru kọ̀ọ̀kan nínú oṣù Ramadan kí ni ọmọ wí yá báàbí àlùkò ẹ̀rì ìrẹ́tọ̀ ń akúbẹ́ máa bọ̀ àsìkò rẹ̀ rè ìdílé mọ́sùn tẹpẹlẹ mọ́sí olóore ní ṣíṣe mọ́tayọ mọ́takáàdì mọ́talúdó wáyà dáàbì àṣàrì ìlú tó ti pé òkú ọjọ́ ayé rẹ̀ pátá aburú ńlọ máa fẹ́ aburú ńlọ máa wá káàkiri àákúnfẹ́ ọ̀yọ́ àtọwọ́ ń kúkúrú o ọ̀yọ́ àjáwọ́ kúrò ńlẹ́ o wàlíláyà ń tàfọ́ òun náà torí ọlọ́run ọba bàbí ọláwọn èèyàn kan tó ṣe wípé yóò máa bọ́kùn náfò lọ́rùn wa ní gbogbo alaalẹ́ òru kọ̀ọ̀kan nínú òru oṣù rọ̀mọ̀dọ́ọ̀nù ẹni pé bá ti dé àwọn ẹni ibi àwọn èṣù bí èèyàn èèyàn bí èṣù tó pé wọ́n máa ń dìyàn lọ́wọ́ tẹ́gbẹ́ tó bá lọ fẹ́ yẹn náà sílà wọ́n máa sọ fún wípé owó orí ọkàn kan owó orí ọkàn kan gbogbo àwọn èṣù tí a máa kó bá ọ nígbà tí Ramadan kò tó léwu gbogbo wọn pátápátá òní wọn ò sì dè mọ́lẹ̀ ni wọ́n ti wẹ̀ wọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà kọ́ náà kó fún sàánú wa bó ti bí a ti gbé àdè tó atẹ́gùn mímí wọn ó tún dé bọ́ ọ̀pọ̀lọpọ̀ lásìkò tá a wà yìí kọ́ náà kó sàánú wa láwọn ọdún bíi mélòó tó ti ré kọjá lọ sẹ́yìn nínú Ramadan kì í síwà ọ̀daràn kankan nínú oṣù Ramadan èyí ò tún àsùnfò orílẹ̀-èṣùká nínú oṣù Ramadan ṣùgbọ́n lásìkò tá a wà yìí kọ́lọ̀ǹkọ́ta ni wa torí kọ̀rọ̀ ètí mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ agboolé ń wò sí lè ṣùnà kọ́lọ̀ǹkọ́ta ni wa kọ́là wá. ẹja tún mọ́ àdéhùn mi káfíńtì àgbéyẹ̀wò rẹ̀ léyìí tí ń tọ́ka sí pé ànífẹ́ ọlá tó tóbi ọ̀nbẹ fún ààwẹ̀ gbígbà níwájú ọlọ́run. àdìsí yìí imam ahmadu àwọn náà gba àdìsí yìí àwọn ni wọ́n gbà wá. òjijì náà bá sọ́ńdọ̀ lọ́rùn àlejò wàsálàm ọ̀sán ń bẹ̀rẹ̀ pé inna lillahi ta'ala inda kulli fitrin ntaqọ́ àmì náà bí àdìsí kẹ̀kẹ́ lòun náà jẹ́ ẹni tó dájú bá ẹni tó dájú ọ̀nbẹ fún ọlọ́run. àwọn ìka tọ́lọ̀ tí ó máa lọ́kùn mẹ́kù lọ́rùn wọn ọ̀nbẹ ní gbogbo alaalẹ́ ní gbogbo orúkọ kan nínú oṣù rọmọdọ́nù nínú àdéhùn ní sinmi muhammadu tí wọ́n tún gbà wá tí bàbá wa àlùbá ní sẹ́ sọ pé àdéhùn náà àdéhùn àdéhùn gbogbo mẹ́tẹ̀ẹ̀mí tá a máa rí lára àdéhùn sọ pé àdéhùn sọ pé àdéhùn yìí àdéhùn sọ mẹ́jẹ̀ márùn-ún ọ̀nbẹ̀lẹ̀ o ojúṣe ọlọ́run bá sọ́nà báwọn àléyìn ọ̀sẹ̀lá ń sọ pé as-siyam wal-Qur'an yashfa'an lil-'abdi yawm al-qiyamah ààwẹ̀ téèyàn gbà àti Qur'an ètéèyàn kéńdé ayé ìkíní kejì wọn yashfa'an lil-'abdi wọn ó sì bẹ̀ fún ẹrú yawm al-qiyamah tọ́ba jọ́ọ̀gbìn yàkóòlù síyàm àwẹ̀ ọ̀ma pariwo yọ̀ma sọ pé ayé rọ́bì ìjọ náà ọba àti a ẹrú rẹ yìí májì ọwọ́ náà kùdìẹ̀kùdìẹ̀ kan àgómi lára rẹ dákun ọlọ́run májì ọwọ́ náà nítorí òfin jẹ́ náà ni pé ẹni mọ̀ náà tó fàán wọ̀ṣà ìgbà tí ń lẹ láyé tí ń gba èmi èmi ni mo fún ǹjẹ́ ó lè jẹ ǹjẹ́ ó lè gbádùn àwọn ìyàwó rẹ̀ lọ́sàn-án gan nínú Ramadan ọ̀sẹ̀ fáyìn nìkì tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá wọ̀ wó tèmi máa lára ṣìpẹ́ rẹ̀ wó tèmi máa lára kọ́ ọba ìfẹ́ mi lára rẹ̀ wọ̀yà kó lè Qur'an bẹ́ẹ̀ ni al oní ọmọ apariwo pé rọ́ọ̀bì ọlọ́run ọba mi mọ̀nàtò anáwó madé láìlè èmi nìjọ́ ráyè sùn lóru ó fẹ́ sùn èmi ni ǹjẹ́ kíkà ní nǹka kùránì tó bá rí bẹ́ẹ̀ ọ̀ṣàfáàn lè fè é ọlọ́run gba ìfẹ́ mi lára rẹ̀ fàyẹ́ ṣàhánì ìkíní kejì wọn wọ́n wà á nìkan ṣùgbẹ́ ẹ̀sìn bá ń bá wọ̀ tó ti gbókù díẹ̀ káàtó yóò fi wà àlùjánnà fún mi wọn ò ní yé ṣùgbẹ́ rẹ̀ títí yóò fi wọ àlùjánnà oníyàrá ẹ̀yìn mọ̀yá nínú ẹ̀sìn Islam eléyìí díẹ̀ lọ jẹ́ o nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdé èyí tó dá lórí ọlá ẹ̀san rabandẹ̀ èyí ń bẹ fún oṣù Ramadan àti fún ààwẹ̀ gbígbà nínú rẹ̀ ẹjẹ́ àmọ́ wá wo àwọn ọlá àtàwọn àwà tí ò sí fóṣù kan àyàfi oṣù Ramadan àtàwọn ẹnu rẹ̀ ẹjẹ́ àmọ́ ṣe láwẹ́láwẹ́ ní kọ̀ọ̀kan al-khaslatul ula. ìwà àkọ́kọ́ ọlá aláwọ̀ kan ni pé anna kọlu fàfàndì sọ èyí ọ̀sẹ̀rọ̀ ilẹ̀ lọ. nínú àdéhùn yìí àmẹ́bí ṣe àfimúlẹ̀ fún wa ó jẹ́ àmọ̀ wípé òórùn tó burẹ́wà òórùn tí ọ̀dà ti ń jáde lẹ́nu aláwọ̀ òórùn ọlọ́run ọtí ọlọ́run lọ́rùn òórùn ń dùn lọ́dọ̀ ọlọ́run ju òórùn lọ́fíńdà àlùmíkìlọ̀ kàlùfù nínú èdè lárúbáwá ó lè jẹ́ kàlùfù a sì lè pè ní kòlófù ìtumọ̀ rẹ̀ ní èdè lárúbáwá ni pé tàgájì rọ̀ ṣẹ́yà tẹ̀fà ni ó ní kí òórùn ẹ̀ ní ó yí padà ìgbà ó lè mú ṣẹlẹ̀ ẹ̀ǹdà kòlóòwò ìgbà ẹ̀ǹdà mìíràn fàánù nígbà tí agbẹ̀bù tínú tó bá sáko tí ò tó ń jẹ tí ò tó tí ò sí ń bẹ̀ òórùn yìí rọ́ìhàtù mùsàkìrà òórùn kan tó ti pé gbogbo ẹ̀dá ní máa ń kórìíra rẹ̀ gbogbo èèyàn ní máa ń kórìíra rẹ̀ ṣùgbọ́n bá a ti gbọ́ nínú hadithi ọ̀fìyàbù ẹ̀ǹdàlọ́ mi ń rọ̀ìhàtù mùsàkìrà òórùn ń da lọ́dọ̀ ọlọ́run ju òórùn lọ́fíńdà àlùmíkì lọ. kí ni tọ́wọ́ àfà tó fi jẹ́ pé òórùn ọlọ́run ní torí tí ti jáde kò ṣàdédé máa jáde ọ̀n jáde náà ṣe àtún ànàmìbáadàtì láàyò ọ̀tọ́ àti ìbẹ̀rù ọlọ́run ìtẹ̀láṣẹ ọlọ́run ìjọsìn fọlọ́run ńlọ bí òórùn sí ọ̀dà ètí ń jáde yìí o kì wá ṣe àwẹ̀ nìkan وكل ما نشاء عن عبادته وطاعته فهو محبوب عنده سبحانه وتعالى gbogbo tí èèyàn bá ti ń ṣe fẹ́ pé èèyàn ń ṣe fẹ́ gbogbo oòrùn tí ọ̀bá dáa tó jẹ́ pé oúnjẹ jáde láti lè máa jọ́sìn ọlọ́run ìpòfin ọlọ́run náà ìtẹ̀láṣẹ ọlọ́run gbogbo tí ọ̀dà tó bá ti lè jáde mahbub ní ìdọ̀lọ́ àwọn èèyàn lè kórìíra rẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá tún ní pèsè mi. ìyá àwùjọ á ní sọ ìbà o torí pé náà bọ́ba àlejò lá ntọ́ dáa tó lóore tó lọ́lá jùlọ ọlọ́run bó lè lọ ní òṣèlú ọ̀pọ̀ fún gbogbo ẹni báwọn. lákòókò yìí ẹ̀wẹ̀ tó jagun sójú ọ̀nà ọlọ́run ọ jagun jagun jagun tí wọ́n ti pa tóbi ní wípé ó kú kú ṣẹ̀yẹ dé irú ẹni bá mi ṣẹ̀rí Islam a gbọ́dọ̀ wẹ̀ fún a gbọ́dọ̀ káfánà rẹ̀ a gbọ́dọ̀ fún ní aṣọ a lọ nítorí nípasẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni tó bá jẹ́ ọ̀gbìn àlòkìyá máa ẹ̀rú sin ọlọ́run tó jagun tó kúkú ṣẹ̀yẹ dé wọn nígbà ọlọ́run bá dé gbogbo ẹ̀rù yá dìde yóò jò náà dìde lẹ́yìn tó ti wí pé ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ nígbà tí a ń salẹ́ nígbà tí a ń salá tí a ń salá dà á ní àbò nígbà nígbà tí ń bẹ láyé mu ẹ̀jẹ̀ mu tó ń tẹ̀jẹ̀ náà ni yóò dìjọ tó ń gbé tọ́bátẹ́bù dàjà nù bí ìgbà tí wọ́n tẹ̀ ká lọ́gbẹ́ bẹ́ẹ̀ lẹ̀ jẹun òní ó ṣe tuntun awọ ẹ̀jẹ̀ òní ọ̀mà ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n òórùn tí ọ̀mà jáde lára rẹ̀ òórùn lọ́sílẹ̀ tó dáa jùlọ òní ọ̀mà jáde lálọ́ nítorí ìgbà tó jìjọ náà bá sọ́dọ̀ báwọn àlẹ́ ìwà sọ́dọ̀ ìgbà tí ń sọ nípa pàtàkì ẹ̀san ètí ń bẹ fún ọjọ́ àràfá àníbìjẹ́ àmọ̀ wípé tó bá di jọ́ àràfá ọlọ́run bá ọba òdeke ọlá yóò sọ̀kalẹ̀ wá sí sánmà ayé yàtàbá di ààrẹ àrùbí àhálàtà náà ọlọ́run máa fa àwọn ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ àwọn tí ń ṣe ájì lọ́wọ́ tí ń bẹ ní àrọ́fà ọlọ́run máa ń yán fúráùdù yóò máa fi hàn sí ìyànà ìyànà níwájú àwọn màláíkà báwo ló ṣe máa wí nítorí wọn máa sọ ní wípé òǹdóró ìlà ìbáàdì àwòlá jàó ni ṣéǹfàn ló bá rọ ẹwà àwọn ẹrú sì ni wọ̀nyí ẹ̀yìn màláíkà ẹwà àwọn ẹrú sì ni tẹni mọ́tà ń dókè ní àná tẹni wọ́n máa dorí rẹ̀ mú máa para wọn wọ́n máa bayé jẹ́ máa balẹ̀ jẹ́ ẹ̀wò wọn. jà òórùn èmi ọlọ́run ni wá bá ṣọ́ńtà ẹwọ́n orí wọn bó ti ṣe yẹ ti yẹ tó wọn kó gbó rẹ̀ gbó bá rọ̀ ẹwẹ́ṣẹ́ wọn bó ṣe kẹrù gbó yẹn pé ọlọ́run ti ń ṣe ìyànà tó jẹ́ bó pé ètò títí ń wà ètò títí ọ̀dà ni ṣùgbọ́n tí ń kí ni bọ́fà ìjọ ti ṣe nǹkan rẹ ni àti orí alákọ̀ọ́kọ́ ọlá alákọ̀ọ́kọ́ ti lẹ fún olùgbàwọ̀ ni pé ana olórúkú fami sọ èmi ọ̀pọ̀lọpọ̀ ìdàgbọ́ òórùn èyí tó burẹ́wà èyí tí máa ń jáde látẹnu aláwẹ̀ òórùn tó dùn tó ọba ọba nǹkan àkọ́kọ́ nù ọlá ẹlẹ́ẹ̀kejì ti ń bẹ fún oṣù أن مردة الشياطين يصفدون بالسلاسل والأغلال àwọn aborí kọ̀ọ̀kan àwọn èṣù èèyàn àwọn èèyàn èṣù àtẹnugbẹ ní ibú pátá ọlọ́run lè ṣe wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n fi dè wọ́n lọ́wọ́ tí wọ́n fi dè wọ́n lẹ́sẹ̀ àjàgà lọ́rùn wọn fàlàyé tìlú ní ìlànà ìrètí nàìjíríà bá sọ̀rọ̀ yìí wọn ò fi ní lágbára láti fi àwọn ẹni ọlọ́run àwọn ẹrúsìn ọlọ́run wọn àní fi hàn ní láǹfààní wọn àní lágbára láti fi hàn dára tí ò tọ́ wọn ò ní rí hàn sọnù wọn ò ní rí hàn taari wọn wọn ò ní lágbára àti taari wọn kúrò lórí òdodo lórí dáadáa ètò ń ṣe. tí ramadan yóò tó dé àwọn èṣù èèyàn èèyàn èṣù yóò ti lè tún ní àná ìfàyè wọ́n á máa fààyàn lẹ̀ fún ìgbésẹ̀ olóore wọ́n á máa mú ìyàn lẹ̀ fún ìgbésẹ̀yìn ó lè ṣiṣẹ́ rẹ̀ mọ̀tí rọ̀mọ̀dán bá ti dé ọlọ́run ó tún wá ṣe ìkànlọ́wọ́ fún gbogbo ẹ̀dá ọba fẹ́ ṣe náà fílà tó fẹ́ dí lóru ó sì dí lóru bẹ́ẹ̀ ló gbogbo rọ̀mọ̀dán ò tó ló tó tó dé ó tó bẹ́ẹ̀ lára àwọn ọlá nílẹ̀ fún oṣù rọ̀mọ̀dán nínú ẹ̀ náà tó ní pé ànàkàwábà wò láàyè àkọ́kọ́ yá mi àwọn ẹ̀sán ṣé ẹ̀rẹ́ tí yẹn bá ṣe nínú Ramadan kò lóńdè kò lópin kò ní gbèdéke kò ní pé iye báyìí ni bí kò tó wípé ọlọ́run wọn sá màá kan láàwẹ̀ lẹ́sàn ni títí tí ní ọlọ́run tí ó fi yọ nínú hadith al-Qudsi àbúrò rẹ̀ láàrin lọ́gbà wá ààrin Bukhari àti Muslim òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run bọba àdéjọ lásọ pé olú amadi ní àdàmì aláwò ìlà sọ́ọ̀mà gbogbo sẹ́kọ̀ọ́ màá níbi adam bá ṣe pátá tí ẹ ní o àyàfà àwẹ̀ nìkan fàyín náà ó lé èmi ọlọ́run mọ́ làwẹ̀ wàá ní ajídí rèé fúnra mi ń rí sẹ́ńtì ń bá àwẹ̀ lẹ́sàn-án wọ́n fi yá ọ̀hún jóná àwẹ̀ tẹ́ ẹ rí mu gàgà ńlọ́jọ́ o tí máa kọ́ déèyàn kó mi iṣẹ́ ẹbí tọ́lọ́mọ bó fi lànà kó mi rí wọná fàyídà káàna ìyá òkú fọwọ́ màhálí kọ́nù ọjọ́ tẹ́lẹ̀ kan ní yín tí bá wá ń gbá àwẹ̀ lọ́wọ́ ó kí è dára o fàlà ayálùfọ́ ọ̀rọ̀ tí ọ̀dà mọ̀jẹ̀ ò jáde lẹ́nu rẹ̀ ìbọn gbá àwẹ̀ mọ̀ máa pariwo béèyàn bá bú ọ ìwọ̀ fọ́ lẹ́rán ó tún wá gbọ́ ọ létí ọkọ̀ ọláyà ó káwọn ó gbèsè kẹsẹ̀ nàìjó wọ́n sá máa wò ó ràn ṣùgbọ́n sọ fún wípé èmi mo ń nínú àdìsù ní ẹ̀gbàwọ́rọ̀ tó mẹ́nu ọ̀yọ́ muslim òṣìṣẹ́ náà bá sallallahu alaihi wa sallam sọ pé kullu amali ibn adam lahu gbogbo ṣẹ́tọ̀ máa nábì adam láṣẹ pátá àníṣẹ́ ti ẹ̀mí yòdá àkùlẹ̀ hasan ìfòdò àṣírí àmìtàríà bí ẹ̀ bá ṣe dáadáa ẹ̀yọ kan àti ìpele mẹ́wàá ní mọ̀bẹ̀ fọ́lítọ̀ ìlà sábọ̀ anyíyà dé ọlọ́run lè kọ́mọ̀jẹ̀ mẹ́wàá kọjọ́gọ́rùn-ún ó lè má jẹ́ ún ọjọ́ ọgọ́rùn-ún méje tí í ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ seven hundred ládá ṣùgbọ́n táwẹ̀ kò ní gbèdéke ọlọ́run sàmà sàn lẹ́sàn yóò sàmà sàn lẹ́sàn yóò sàmà sàn lẹ́sàn ni eléyìí ò kankan ẹ̀rí fún oṣù Ramadan lára àwọn ìwà tó dáa àbí ọlá tó dáa tàbí ń bẹ fún Ramadan léyìí tí ò sí fún gbogbo oṣù yòókù àná àdára. ìkàtàkùn lè náà sì sọ̀rọ̀ ọlọ́run dá ààwẹ̀ nìkan nínú gbogbo òjọsìn pátápátá èyí tá à ń fọkàn ṣe èyí tá à ń fara ṣe ààwẹ̀ nìkan lọ́nà sọ pé ó nìkan ẹnìkan. tọ́lọ́ máa sọ pé ààwẹ̀ tó ń kí ni tuma rẹ̀ ó ń tọ́ka sí pé ààwẹ̀ gbígbà lọ́hùn ṣàrọ̀ ó ní iyì ó ní ẹ̀yẹ níwájú ọlọ́run àti pé ìmọ̀ àgbà ààwẹ̀ dára tó náà bá tún nífẹ̀ẹ́ sí dáadáa òní àti tẹ́ni tó bá gbá rẹ̀ láti bí àwẹ̀ tó bá gbà láti mà bóyá abdullah ẹrú ọlọ́run ọba yìí ìdàkánì mọ́kìlẹ̀sán àwọn ọmọ ìjọba mọ́kìlẹ̀sán àwẹ̀ ni máa ń káàkiri ẹni tó ní ìyàkúlá àti ẹni tí ò ní ìyàkúlá ẹni tí ò ní ìyàkúlá báwọn èèyàn bá ti síbẹ̀ àràtọ̀ bá wù ló lè dá ṣùgbọ́n ẹni tó ní ìyàkúlá àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kò sí ìyàn bẹ́ẹ̀ o ìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ yóò máa bẹ digbí àti ìdí abájọ ni táwọn ọ̀gbẹ̀gbẹ̀dá ń sọ pé ààwẹ̀ gbígbà sí rọ̀rùn bẹ́ẹ̀ ni làbù ọ̀bẹ ní ọ̀bẹ wọn àṣírí ńlá ńlá àwẹ̀ jẹ́ láàrin ọlọ́run àti ẹ̀rú tí ń dáwọ̀ torí bẹ́ẹ̀ tí ń dáwọ̀ náà sùn tó bá wọnú yàrá lọ tó jẹun tó yọ tó jẹun tó mu tó yọ bọ́ọ̀ tó náà ọ̀rọ̀ tó déta wọn ń lè pọ́tọ́ wọn ń lè pọ́tọ́ bí ẹni tó bí wọlé omi máa bí ẹ tó ti fẹ́ dákú àmọ́ òkú ààrẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọlọ́run gbàdé fún wa ilẹ̀ tí bẹ́ẹ̀ tún ọlọ́run ta ní wa àlẹ́ alẹ́ ìjìyà ṣùgbọ́n tó bá àwẹ̀ ọlọ́run lọ́nà yàtọ̀ sẹ́ni tí kò gba ààwẹ̀ ìdí nìkan náà bá sọ pé à aláwẹ̀ ọlọ́run nítorí mi fúnra òun ọlọ́run lòun ó san aláwẹ̀ lòun ó lẹ́sàn látàrí pé ìyá dáhùn kọ̀ ọ́n á wò ṣíṣùgbọ́n tí náà ni òun ló ń jẹ́ ńlẹ̀ yìí ìsùgbọ̀ntì gbàwọ̀ náà ni òní tó lè múlẹ̀ ìsùgbọ̀ntì gbàwọ̀ ni òlómi tó lè gbádùn ní ilé ṣùgbọ́n yàtà ọ̀hánáwò ọ̀ṣàrọ̀ọ́báwò ọ̀ṣàwátàwò lè àjèlè ṣùgbọ́n ọ̀n gbàwọ̀ tó lè gbé gbàwọ̀ oúnjẹ tó yẹ kọ́ jẹ ọba ti kò jẹ nǹkan àgbàdùn tó yẹ kọ́ gbádùn ọba nǹkan tó yẹ kó òmù ní àjèlè nítorí èmi ọlọ́ lára àjùlọ tó bẹ́ẹ̀ fún oṣù Ramadan tí fún mi pé lọ́wọ́ náà sí i fún ọlọ́run lọ sàlẹ̀ sà pé oṣù yìí o àwọ̀ ẹnu rẹ o fún ọlọ́run lòun ọlọ́run ọba lòun ọ̀sẹ̀ tó bá gbàwẹ̀ ní Ramadan lòun ọ̀sẹ̀ lẹ́sàn-án. sọ́ra ti mẹ́lẹ̀ ni pé ọzọ sàrán àdà ọ̀ọ́lá ti sọ́ọ̀mù wà á ní nínú lòun ó fún aláwẹ̀ lẹ́sàn fún ọ̀rọ̀ ọlọ́run. àtẹ́bí pé wàá nà á yẹn àdáwọ̀ fàlùjẹ́sà ìlànà ti rẹ̀ kẹ̀lé mà ọlọ́run ti àtijì sísan aláwẹ̀ lẹ́sàn ó ti àtijì rẹ̀ tó dẹ̀ ní ara rẹ̀ ẹ̀mí alágbèlò kí ni àmàlà sọ̀rọ̀ ní àbò yẹn bá ṣe dáadáa ọlọ́run ọlọ́run báyìí rẹ bá ṣe dáa sí bí ìkìláàsì bá ṣe dáa bí ìkìláàsì rẹ bá ṣe pọ̀ tó níbi iṣẹ́ tó ń ṣe ẹlòmíì tó bá ti dáa lẹ́yẹ kan ọlọ́run ó san lẹ́sàn-án mẹ́wàá ẹlòmíì dáadáa kàtúrú ẹni ń ṣe ló náà ṣe ọlọ́run lè san láti ọgọ́rùn-ún irú táwọn méjì ṣe ń lẹ́lòmíì ó ṣe ọlọ́run ó sì san lẹ́sàn-án tí ó kọ ṣàbùn ní àǹtí nínú pé àdìsèlé lọ́nà فإن الله تعالى ضاف الجزاء إلى نفسه الكريمة ọlọ́run ti fúnra òun ní rárá òun mọ̀lẹ́kà hmm. fúnra mi ní ìdán aláwòsàn lẹ́sàn fúnra mi ọwọ́ sùhánù àtàlù ọlọ́run bá ti yí ní ti ká tani lọ́rẹ kò sẹ́ni tọ́wọ́ rẹ̀ tí máa ń ta ọrẹ bí ọlọ́run ọba ọba àlejò ọ̀la lẹ́nu àwọn àdúgbò tàbí lára àwọn àjùlọ tí ń bẹ fún ààwẹ̀ gbígbà tí ò sí fáwọn ìjọsìn yòókù ni pé a ní ìsọ́wọ́ jùnà ààwẹ̀ gbà tẹ́rù jùnà ẹni pé nìkan ọ̀yà ni gàgá ni èbìbò ni ǹjẹ́ ọ̀ máa kọ sí èèyàn ni ọ̀nà méjìlá wà á fagbe yìí máa ká sọ pé yọ ọkọ̀ dí aláwẹ̀ mìíràn ládùúgbò ìwà kọfà sí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀bá kò gbé kò ní lè sọ iṣẹ́ tí ọ̀sán bá ní kẹta ẹ̀ ń bára wẹ̀ mẹ́ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó gbé ń gbá wẹ̀ dípò kọ́ máa ṣe tìláwà kọ́ máa ka kùránì ìdí lúdò lẹ́lòmíì wa ẹlòmíì láti kí rọmọdáàlì ò tó dé channel ti máa ń sanwó fún ọ̀sánwó bẹ̀rù òun ti lọ sanwó nìsín torí kí ni bí wọn bá ti ń wọlé lóríṣiríṣi àbùrù ní gbóyè nígbà tó lọ gbàwé tó tún wá ń wo àwọn eré Yorùbá ọkọ̀ ńbẹ̀ńbẹ̀ obìnrin àtọkùnrin tí wọ́n tilẹ̀ kùn rí káwọn bára wọn ṣe tí ọ̀tọ̀ ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ obìnrin tó ọ̀lẹ́tọ̀ láti wò ó wò ń bẹ̀ náà ìdàkọ̀jẹ́ abẹ́rẹ́ ọlọ́run àgbọ̀yé wa ọlọ́run mọ̀sálẹ́ fún rẹ o jíkà àgbọ̀yé wa ọlọ́run tí ó kún kẹ́kẹ́ o. yẹnikẹ́ àrùn nígbà jónìnà tún wà jónìnà ìmáná bí kọ́ ya dàdá ló jẹ́ yẹni pé yàtọ̀ sọ́ọ́yìn náà yóò لغوي ما لا فائدة فيه كلام كان أو فاعل أم فاعلا gbogbo tí ọba ti láǹfààní nínú ọ̀rọ̀ lọ́jẹ́ ni àbí ìṣe kan lọ́jẹ́ ni nínú ìṣe ìní máa ń pè ní àlágbé rọ́fàtò onímọ̀kọ́dínláàtò nìka ọwọ́ gẹ̀ǹgẹ̀ tí máa ń ṣíwájú ìtó tí máa ń ṣíwájú ìjó ìní pé kéèyàn ọkọ̀ pa obìnrin láà kéèyàn ó jèsè obìnrin gbogbo àwọn eléyìí lábẹ́ rọ́fàtò ńlọ́wà àti rọ́bàtà àti lágbóró àwẹ̀ tí yẹn bá ń gbà yọ ọlọ́run ọmọ àlò ní sábàbí tí ó fi kó yẹn yọ lójúṣe ọlọ́run bá sọ pé ìdáká nà yẹ òmù sọ́ọ̀mì àhádìkún ọ̀láyàrfọ́ ọ̀láyàfọ́ tó bá ń gbà rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ tí ọ̀dá má jẹ́ ọ̀jáde lẹ́nu rẹ o aláwẹ̀ kìí máa pariwo ìtumọ̀ àkọ́kọ́ nù ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀fọ́ òmùjọ́ náà yẹni pé yẹ̀kí sọ ìmọ̀ mìíràn náà ẹni tí bá ń gbà wọ̀ tó bá kú díẹ̀ káàtó fún ààwẹ̀ ọlọ́run ó lò fún gẹ́gẹ́ bí tí ọkọ̀ yé rẹ̀ tí ò fi ní wọ iná kọ́lọ̀ ń kókó wáyọ ọmọ tí a lè jẹ́ wọ̀ náà. lára àwọn ìwà tó dáa èyí tí ń bẹ fún oṣù Ramadan àtàwọn ìgbà náà ni pé ánàlè sọ ìrì fara àtẹ́yìn ẹni tí bá ń gbà wọ̀ lọ́wọ́ ayọ̀ méjì èdè méjì yóò máa jẹ́ ti onítàn. ìdùnnú àkọ́kọ́ yẹ fọ̀rọ̀ òbímọ àná àmọ́ lọ́wọ́ aléyí mílíọ̀n ní kìyà ń bẹ̀rẹ̀ láàbẹ̀ èkéní èmi ọ̀kọ́ yàyọ̀ pé ah, a ọlọ́run ìdúgbò àti òfin láwẹ̀ gbà yàtọ̀ sí pé òfin láwẹ̀ gbà àwọn ìjọsìn pàtàkì pàtàkì tó yẹ kéèyàn ò ṣe náà wẹ̀ o tún lè kí n lè ṣe mo lè dìde lóru mo ṣe náà fi láà. wàá kọ́ bá ìdọ̀lọ́ ètò tí wọ́n á tóbi jùlọ wá ní wípé ayọ̀ ti ọ̀dọ̀ ọlọ́run nígbà tí yẹn bá bọ́ lọ́run bá tí yẹn bá bọ́ lọ́run bá pàdé tọ́lọ́n bẹ̀rẹ̀ sí ní sáyẹn lẹ́sàn-án olóore fàbí ògbéra lòkè àmà wọ́n máa lọ bí wọ́n máa pèpè pé àyínà sọ ìmúrùn àwọn olùgbàwẹ̀ dà àwọn tí wọ́n gbàwẹ̀ láyé àwọn dà ló ti àfi ń pè wọ́n lèyẹ́dẹ̀ kò lórí jánẹ́ta ní ìdábẹ̀rẹ̀ yáàn olùbàdàn kí bàbá ọ̀rọ̀ yáàn làwọn gbà wọ́n lọ gbàlejò náà ó bàbùrọ̀ yá ni dè ní láàyè lọ́fọ́lọ́ àádọ́n ẹnìkan kan ò ní wọ́bẹ̀ àti sáwọn tí wọ́n bá gba àwẹ̀ nìkan. lára àwọn ìwà yìí èyí tó ti gẹ́gẹ́ bẹ̀ ni pé anna òye sọ̀rọ̀ lè fọ àìlè yẹ̀wò mẹ́lẹ̀ fi yára. àwẹ̀ téèyàn bá ń gbà wọn yóò ṣùpẹ́ fẹ̀ǹtì bá ń gbà níwájú ọlọ́run tó bá jẹ́ òbí ẹbí رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة أو ببا أو تنبم àti kúránì ètà máa ń ké ìkíní kejì yẹsàn-án ní ìlànàbìlì wọn ó sì pè fún ẹrú tó bá jẹ́ òmìnira kìámù yàkó olùsìyàn àwọn yóò mú pariwo pé rọ́bì ìrẹ́lọ́wọ́ bá mi mọ̀nà àtòrò tọ̀nà àmà èmi mọ kọ́dí rẹ o èmi mọ hànà oúnjẹ jíjẹ fún o èmi nìjọ gbádùn o fàṣàfàn ìlú ìkéyè ó ní ìyàwó tó lè gbádùn ó lè gbádùn rẹ torí pé ń gbààwẹ̀ ni ọlọ́run bá ṣèpè mí lára rẹ̀ kọ́ àdébì sọ pé ọlọ́run bá sì wo ti ààwẹ̀ ọlọ́run wò mọ́lá ọlọ́run bá dárí yìí yọba ṣèpè rẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ àwọn ṣùgbọ́n àwẹ̀ téèyàn ọ̀wà àgbà téèyàn ọgbà láàdá níwájú ọlọ́run ọláwọn ẹ̀kọ́ kan léyìí tó ṣe pé a gbọ́dọ̀ má rí níbi àwẹ̀ téèyàn fẹ́ gbà wọn kó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run àwọn ẹ̀kọ́ yìí pẹ̀lú òkú ọlọ́run bá níbi ìdánilẹ́kọ̀ọ́ ètí ń bọ̀ ní ọ̀la lágbára ọlọ́run ibẹ̀ ni a ti máa wa kọ́dà bò rẹ̀ bò wá ó jẹ́ àjì ọ̀la ó jẹ́ àjì ọ̀la lọ kó wá ti wá lẹ́yìn tó lè bẹ̀rù rẹ̀ àti ní gbangba coronavirus ti ń bẹ níta yìí covid nineteen wa là wá ìyá láti bó ti tọ́ wa ọlọ́run a pé wa tá a dá àwọn ìṣe kọ́ńgbẹ́kọ́ńgbẹ́ lọ́sàn òun náà ló sí gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ yìí torí pé adé òun yọ bá ní pé ìnàbá ọ̀la yorùbá yorùbá náà di káta yorùbá tí ń bẹ lọ́dọ̀ yìí ọlọ́run ò ní gbà ìfọkànbalẹ̀ bẹ́ẹ̀ ń àǹfààní rẹ̀ ọlọ́run ò ní sọ di àánú ọlọ́run tẹ̀ kò ní di ìyàmá yín lọ́wọ́ hátà ìgbọ́ yìí má bi àǹfòfin ẹ̀yin lé sọ fọlọ́n pé pé ẹ̀ fẹ́kẹ̀ ná ẹ̀yin lé sọ fọlọ́n pé àfa àníná sọ̀wọ́ alásùpá àfa àníná o láti di ẹ̀ṣẹ̀ ìkàǹdá ọlọ́run ká jáwọ́ ni ìdí nìlọ mú corona virus lọ́lọ́run ti gbé wá sáyé ẹnìjà wò tó bọ́yá àwọn kan ní àgbà tó pánìkà kan pọ̀ mọ́ kan nǹkan kan rárá o ìdí ń bẹ́ẹ̀ ni corona ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọkọjá pé created ni àwọn kan ní àṣẹ eléka ní nǹkan kan ní ọlọ́run ní dínú àpẹẹrẹ fọlọ́run bá ń ṣe ìlélẹ́ yìí lára àwọn àpẹẹrẹ fọlọ́run bá ń bínú náà tó ní wípé kí a ṣe àfẹ́kù òye oòrùn lọ́dún wàá fi yẹ kí oòrùn tó yẹ kó mú èyí wípé kọ́sànwó di òru tàbí ẹ̀kọ́ bí àpáàdì kọ́lọ́ bo òṣùpá kọ́lọ́ bò lójú léyìí tá a mà sí kùsùfù àti kùsùfù àwọn sáyẹ́ǹsì àwọn tẹkinọ́lọ́jì wọ́n ti dà nǹkan rú wọn ò jẹ́ kí bẹ̀rù ọlọ́run ètò tọ́lọ̀ ń fẹ́ kó so wọn ò fún òun wọn ò jẹ́ kó so má wọ́n mọ̀ tó bá wí pé ó nájọ́ra ó nájọ́ra ó nájọ́ra ẹ̀ tó hàn sí kíníkà sí kíníkà sí kíníkà ọba ti pàdé ní ọgbà ẹ̀fọ́ kàbálẹ̀ ẹ̀fọ́ kàbálẹ̀ nítorí yẹ ká máa sá kíjokíjo ká sá kíjokíjo lọ́sọ̀dọ̀ ọlọ́run dípò ká sá lọ́sọ̀dọ̀ ọlọ́run èyí tó ṣẹlẹ̀ níje lòó Ògbómọ̀tọ́ làwọn ẹni ńláńlá àwọn àwọn tí àwọn gómìnà àwọn mínísítà nǹkan lórí Ògbómọ̀tọ́ ní àlọ́ ṣẹ́tùtà tẹ́ǹtì yá tó ń jó ẹni ayọ̀ ńbẹ̀ nítorí kó jẹ́ ìbẹ̀rù fún wa nígbà yí àlejò sọ́dọ̀ bá wọn àlejò sọ́dọ̀ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀rù bá àwọn èèyàn àwọn kan ní a ah, ọmọ ànábì tó fún mi bí àlọ́kà àlejò wa kọ́ wa bá yẹn sọ̀rọ̀ pé ìnà ṣẹ́mùsà wà lùkọ́ mọ̀rọ̀ àyàtàní àti kó ṣùgbà kọ́ wọ́ ọ̀kùn èkéńdékejì wọn àáyà lọ́jẹ́ àmì ńlá lọ́jẹ́ léè tí ń tọ́ka àmì ńlá méjì jẹ́ nínú àwọn àmì ọlọ́run ọ̀ ń tọ́ka sí pé ọlọ́run bínú o ọlọ́run bínú o ẹ̀jẹ̀ ọkọ̀ ń bí ẹ̀ṣẹ̀ o bẹ́ẹ̀ náà ni ìta àwọn àánú rẹ̀ yìí ànájú wa sọ ń báyìí ó ní ta sẹ́ni wípé fàyídà ọ̀rọ̀ àìsàn báyìí kàfàfùzà ń ilẹ̀ sọ̀lá sílò lè bá ti yá sáré ó yá mọ́sálásí yá àtọ̀lá àti jàmíà àtọ̀lá àti jàmíà ẹ̀jọ̀ mọ́sálásí lọ ẹ lọ jósù ọlọ́run ẹ lọ ké ọlọ́run ẹ sọ fọlọ́run pé ẹ̀sẹ̀ yín tó ti pọ̀ jù ní àbẹ̀bẹ̀tẹ̀ mọ́ ọlọ́run foríjà lára ẹ̀ ni sọ̀lá tó lè sùn kọ́ kójú ọ̀mọ́ rọ̀ eléyìí náà lára àwọn ẹ̀ṣẹ̀ tó máa nábì ádámà ń dá òun náà ní sí eléyìí náà ló fi jẹ́ pé lára ń lè fi jàjàbọ́ fóònù kòrónà virus ìkíní kágbà wípé ẹlẹ́ṣẹ̀ ni wá ká wá sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ajẹ́pẹ́ ọlọ́run ò àsẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run iná hódínà ilẹ̀ ìka àsẹ́rí wá sọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa fẹ́ wá fún yìnyín wa o ká wá pọ̀ ní ìtura ká pọ̀ ní ìmọ̀ wá àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run ká pọ̀ nítorí àná ní pàtàkì jùlọ lásìkò tá wà yìí fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní iṣẹ́ kò láǹfààní láti lọ sóko iṣẹ́ rẹ̀ ìrẹ́tọ́lọ́ ní kọ́ máa láǹfààní kó wọ́n máa wá lọ́nà kan àbómi irú àwọn ẹni wọn á ti láàánú láyé tí ló lágbára ní ẹ̀wà ní ìrẹsì ní gbìyànjú kó rí pọ́ náwó rẹ̀ lọ́dọ̀ wọn ẹ̀san rẹ̀ àdìpẹ̀lẹ̀ ní ọ̀dẹ̀ ẹ̀san rẹ̀ ó ti di méjì èkéní kò ṣe dáadáa síyàn nínú Ramadan ẹ̀ẹ́kẹ́yìn tí wọ́n á ní wípé ẹni ń pa òtún wá fún sójú rẹ̀ àdìpẹ̀lẹ̀ ńlá dáa rẹ̀ èyí pé nù kòrónà tá a wà yìí lára ń tá a fi lè jàjàbọ́ kọ́lọ̀ ń fi lè kó ayọ̀ kágbà pẹ́lẹ́sẹ̀ ní wa májẹ̀mú tuntun bá kájẹ́ òpè sára wa májẹ̀mú tuntun bá kálípà mú wa òògùn eékùn oní ọmọ màánú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké táwọn fojú rẹ náà ẹ̀ṣẹ̀ kéékèèké a máa di nílá o ẹ̀ṣẹ̀ kéékèèké a máa di nílá o làwọn afáàfin jáàmù wípé láàsọ̀ gírọ́tà náà lè fi rìn wàlá kẹ̀bí rọ́tà náà àwùbá lóògbà tí yóò bá jáwọ́ kó yẹ ẹsẹ̀ ẹsẹ̀ eke ni ẹsẹ̀ eke ni kìí ṣe kékeré náà ó ti di ńlá mọ̀ lọ bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ lè wù kó tó di lóbi yàrá tẹ̀lé tó bá kúrò ńbẹ́ lọ́lọ́wù aṣáájú fara hàn bí táwọn gbàtẹ̀ hàn bìbí ọlọ́mọ ayọ́ ọlọ́mọ adùnú ẹ̀dá kan ẹ̀já jáwọ́ kó ń bí ẹsẹ̀ bí kòrónà àbójútó ṣe wà ń tà yìí náà dípò kárùnú pàwàdà kájá ọkọ̀ níbi iṣẹ́ ẹbí lásìkò tó tún lọ náà la tún gbọ́ pé bàbá ogójì ọ bàbá ọgọ́ta ọdún bàbá ọgọ́rin ọdún ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́jọ ó kì í málẹ̀ ó sì ọmọ jẹ́ ó sì yànkànyànkà nínú kòrónà tó fi pé ọlọ́run ti ń kìlọ̀ fún nínú kòrónà tó ti pé ọlọ́run ti ń kìlọ̀ fún apẹ́ àlóhùn bínú tẹ òun bínú lásìkò náà àtúndí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó ti rí pé ilé onílé ṣọ́ọ̀bù ń ṣọ́ọ̀bù òní abẹ́rẹ́ sí ní já káàkiri àtúwà ń dáná mọ́ọ̀ràn tó ọlọ́run sànú wa o foríjì wa o alámẹ́ni nàánú òbí kan ní jáde ìgbàláyò wàdárìkì ṣàkọ́yò ọ̀sẹ̀ ìrẹ̀kọ̀dọ̀ wọ́ṣà máa gàtẹ̀ àdá alámẹ́ni nàánú òbí kan mí wàmí sẹ́yìn ilé àkọ́ọ̀nì ọlọ́nàwá o ọlọ́nàwá o ọlọ́nkọ́wáyọ o foríjì wá o gbogbo àwọn tí kòrónà rárọ̀ tó mú kí ẹ ti gbalẹ̀ ìjẹ́pẹ̀ rí ọlọ́run ọlọ́mbanìkẹ́wọ̀n jẹ́jẹ́ mùsùlùmí ọlọ́mbanìkẹ́wọ̀n bá ní foríjì mọ́ o àwọn tó mú lọ́wọ́ ọlọ́mbanìkúnlẹ̀ o ọlọ́mbanìkúnlẹ̀ o ọlọ́mbanìkúnlẹ̀ o àwa tí o tí ìyọjú ti á ta ọlọ́run náà yọjú wá ta o gbogbo wa pátápátá aláàárẹ̀ ni wá àtẹ̀jídọ̀ náà bá tọ́ bá fún níwòsàn nìkan ọlọ́run wá jẹ ní ìwòsàn tó pé ọlọ́run wá jẹ ní ìwòsàn wọn. báni ká kòrónà virus ọlọ́run báni ká lẹ́wọ̀ oríṣi wọn ọlọ́run làánú wa o rọ́bà ni àti nàìjíríà gbé mi àṣàṣánà wọ́pẹ̀ àṣàṣàṣì àṣàṣàṣì àwòkínà àbábá náà سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك